الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على خير ولد أبنين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صل اللهم وسلم على عبدك ورسولك محمد كما صليت ورحمت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أما بعد فيا أيها المؤمنون عباد الله أوصيكم ونفسي بتقوى الله ونفسي عن إسيان ربنا ومخالفات أمره لقوله تعالى من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد adúpẹ́ fọ́lọ́run atọrọ pé ọlọ́run ìgbé ọlọ́run kọlọba Nábì wa Muhammad mo ń jẹ́rìí lórí mímbàrí òdodo tí mo dúró yìí pé kò sẹ́nìkan Ta leto lati láti fún lẹ́sìn tó sì gba tó gba ẹ̀sìn tọ́jọba Allah lọ ti ń jẹ́rìí pa nàbí wa Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni ni ọba ara wa bá wa nígbà tí ilẹ̀ dá tí ò sójì sẹ́mọ́ ìkẹ́ ọlọ́run ìgẹ́ ọlọ́run wa Muhammad alẹ́ kó bá wọn sàhábà rẹ̀ kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ̀ ń jẹ́ ọkàn àwa náà kọ́lọ̀ wọn sàwa náà lẹ́ni rí kọ́ máa lọ bẹ́ẹ̀ títí lọ́jọ́ ẹ̀san ìbádàlá ẹ̀yin olùjọ́sìn fọlọ́hún tí ẹ jẹ́ mọ́mì ní òdodo lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ mi lè ní òun ni pé ẹ já bẹ̀rù ọlọ́run ọba sẹ́ẹ̀rí bí n ti ń bá yín sọ́hun èmi náà ń bára mi sọ ẹjá bẹ̀rù ọlọ́run ìwà ń kìlọ̀ fún yín ẹ sọ́ra kémi fúnra mi náà sọ́ra á ní ìsìyá nìrọ̀ bìnà bá a máa ṣe ọlọ́run wa mukhalafatu wa mukhalafati amrihi tó bá sì pa wá láṣẹ àṣẹ tó bá láti máa yí àṣẹ ènìyàn padà ìbádàlá ìbẹ̀rù ọlọ́run ń túmọ̀ ìtẹ̀lófin ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ń túmọ̀ ìjìnà sí ìtọ́lọ́mbà sílé wọ̀ ọba mi ní man amila salihan gbogbo ìtọ́lọ́mbà paláṣẹ dáadáa ni ó jẹ́ ẹni bá ṣe dáadáa hùn fali nafsihi ẹ̀mí ara ẹ̀ ló fún o waman asaa ẹni bá wá sáyè dá gbogbo ntọ́lọ̀ ni wọ́n máa ṣe ti ń bá sí fa alayha ẹ̀mí ara ẹ̀ ló ṣe fún wama rabbuka bidallamin lil abid ọba mi kò ní ṣàbòsí fẹ́rù kankan ibadallah níjẹ̀jọ́ mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ almasjidul aqsa mo dẹ̀ pa àwọn ìtàn nípa bí ibi wọ́n ń jà sí òun ta ló ní ta ni ò ní mo sọ sókísókí ṣùgbọ́n mo fẹ́ kó yé yín fẹ́ kó yé yín nígbàtí parí ọ̀rọ̀ mi jẹjọ mo ní nǹkan méjì kàn wá gbọ̀ngbọ̀n ìkẹta náà súnmọ́ wa àkọ́kọ́ tó kàn wá níbẹ̀ yẹn masalasi tí ń pè ní almasjidul aqsa ọkàn wá o torí ogún gbogbo mùsùlùmí ni kì í jọ́tọ̀ ọba jẹ́ mùsùlùmí kọ̀ọ̀kan wọ́n wọ́n tọ́ bá jẹ́ mùsùlùmí òdodo àlàkìsọ́ kàn ọ́ ó di mí ẹlẹ́ẹ̀kejì tọ́ka wa ń bẹ̀ yẹn bí ìjà tẹ́ ń jà yìí tọ́ka wa ń bẹ̀ àwọn mùsùlùmí ọmọ ìyá wa tí wọ́n ń pa níbẹ̀ yẹn bó wọ́n sì máa pọ̀ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tọ́lọ ní innamal mu'minuna ikhwatun gbẹ̀ni a bá pè mùmìnì ọmọ ìyá ni wọ́n bó wọ́n sì máa pọ̀ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tọ́ọ́dẹ́fẹ̀dọ̀ lérí òróòrò ọ̀rọ̀ kejì tọ́ka wa nù ọ̀rẹ́ lẹ́gẹ̀ẹ́ lọ́dún kan wá bí wọ́n ti wá ń ṣe àwọn èèyàn torí ọ̀rọ̀ òyí ẹlòmí o kọ́dà náà àwọn tí a lérò pé wọ́n lẹ́kọ̀ọ́ ojú wọn tó nǹkan nígbà wọn ń sọ̀rọ̀ apàdà rí òyí wọn torí ẹlòmí yẹn rò pé ìjà kan wà lẹ́yìn ìjà mùsùlùmù àti ẹjẹ́ sọ fún yí ìjà fọlọ́sílẹ̀ yóò jà mùsùlùmí àti kírísítẹ́nì o débi tí kírísítẹ́nì wà á dìde tí wọ́n máa ṣépèlé mùsùlùmí àbí wọ́n máa bá mùsùlùmí jà kò yé ní o mo fi láwọn táwọn rò pé wọ́n kàwé nǹkan tó yé àbí wọ́n lajú àbí wọ́n ga díẹ̀ kankan báwọn lẹ́yìn padà rí pé tí ń ṣẹlẹ̀ o ìkẹta tó kàn wá ń bẹ̀ ìtí ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn kò yóò máa ṣẹlẹ̀ sọ́mọ nìyẹn bẹ́ẹ̀ ìjà tí wọ́n ń jà yẹn kì í ṣèjà muslim àti kírísítẹ́nì o ṣe ráwọn Palestine tí wọ́n ń pa yẹn mùsùlùmí wà láàrin wọn kírísítẹ́nì wà láàrin wọn. tábàlà ń bíjà tábàlà ń sọ̀rọ̀ à ń ṣàdúà fáwọn tó wà ní Palestine kọ́lọ́hún ọ̀là wọn nu aburú tí wọ́n wà àti muslim bẹ̀ àti kírísítẹ́nì bẹ̀ láǹpapọ̀ ṣe kí ni ṣàdúà fún issue tó wà ń lè yẹ ṣe issue muslim kírísítẹ̀nì rárá nínú àwọn tí israẹli ń bá jà táwọn yehudi yẹn ń bá jà tí wọ́n ń pa kírísítẹ̀nì ní wà ń bẹ mùsùlùmí wà ń bẹ àti mùsùlùmí o àti kírísítẹ̀nì méjì làwọn fèsì kí mùsùlùmí kírísítẹ̀nì kan wá rò pé jẹ́ ẹ̀sìn ni kó máa ṣe pẹ̀lú mùsùlùmí <laughs> nǹkan òye ọ̀nà rẹ̀ sì jì sí ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ bóyá kọ́ kàtàn bóyá kọ́ màtàn bóyá ń ti ń ṣẹlẹ̀ òye nǹkan kẹta tó kàn wá kí wọ́n máa ṣe àwọn ọmọ èèyàn bí wọ́n ti ń sọ ọmọ èèyàn níbẹ̀ yẹn ó jẹ́ mùsùlùmí o ó jẹ́ kírísítẹ́nì o kódà kó má lẹ́sìn ọmọ èèyàn ò gbọ́dọ̀ rí kínú rẹ̀ ó dùn ọlọ́ni wà lọ́kọ́ karramna bani adama wa hamalnahum fil barri wal bahr wa razaqnahum min at-tayyibat wa faddalnahum khalaqna tafdila ara tọ́lọ̀ ń pọ́nlé káwọn èèyàn máa ṣe bí wọ́n ti ń ṣe òun ẹ máa rí alábíàmọ wọn pọ ọmọ ẹ tó gbọmọ ẹ dání tẹjẹ ń yọ lára ọmọ ẹ bẹ́ẹ̀ lẹẹrí ọkọ tó ti kú kalẹ̀ tíyàwó wa ń kíìsì òkú rẹ̀ bẹ́ẹ̀ lẹẹwàá rí tí wọ́n tó òkú láti ibi mo dúró yìí tí wọ́n fẹ́ẹ́ súnmọ́ nàdàbọ tòṣẹrí ọ̀rọ̀ ń kọjá pé wọ́n wá ń gbé sàárè ẹnìkan wọ́n ò fi katapila gbé sàárè wọ́n wàá fi katapila rọ àwọn èèyàn síbẹ̀ wọ́n wá fi katapila máa dàpẹ̀ bò wọ́n bí wọ́n ti ń sin wọ́n ní sinú alimakobiru jamaiya ni wọ́n ń ṣe sàárè tí wọ́n kó thousands síbẹ̀ hundreds síbẹ̀ ni wọ́n ń sin àwọn èèyàn ẹni ó lè wù kí wọ́n máa sin síbẹ̀ bí wọ́n ti ń sin yẹn sálábàárà kan ò rí kínú rẹ̀ ó dùn ẹ mà wọn létí yẹn ti wó ni odidi ìlú wọn ti sọ di lẹ́lẹ̀ tí wọ́n máa fi béèrè pé sẹ́lù sí ìwúmbírí ọkàn wa torí èèyàn làwa náà àwa náà bẹ́lọ̀ ń kí lu wọ́dà báwọn Lo fi jásí pé ọ̀rọ̀ mẹ́ta tó kàn wá ń bẹ àkọ́kọ́ ni Masjidul Aqsa mọ́sálásí ni ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí tí wọ́n kàn wá specially ẹlẹ́ẹ̀kẹta ni pé gbogbo èyẹ tí wọ́n ń pa ọ̀pẹ òun náà kàn wá kò yẹ wọ́n máa pààyàn báwọn náà láyé ó jẹ́ mùsùlùmí o ó jẹ́ kírísítẹ́nì o ṣé wọ́n máa pààyàn ó jẹ́ mùsùlùmí ó jẹ́ kírísítẹ́nì ṣé yẹ kí wọ́n máa wúlé wọn ṣé yẹ kí wọ́n fẹ́ ọ̀rọ̀ tí ń bọ́ sọ yìí wọ́n tó jẹ́ mùsùlùmí bí nǹkan kan ọba tiẹ̀ kàn bẹ́ẹ̀ ó yẹ kó o mọ̀ pé ti ń bẹ nínú kìtáàbù wà súnà wa ọkà ọ bí nǹkan kan ọba kàn ọ tí nǹkan kan ò yí ọ ó yẹ kó o mọ̀ pé ti ń bẹ nínú kìtáàbù àti súnà ọ yẹ ó yí ọ mọ́sálásí tẹ̀ ń wò yẹn tẹ̀ ń wò yẹn ti ń bẹ ní Jerusalem yẹn tá à ń pè ní almasjidul aqsa tí àwọn yahudi àtàwọn mùsùlùmí lárúbáwá àti kírísítẹ́nì torí bẹ́ẹ̀ yẹn kò sí yàtọ̀ láàrin mùsùlùmí àti kírísítẹ̀nì Jerusalem yẹn o àwọn méjèèjì jọ wà papọ̀ wọ́n jọ ń bá Yẹ̀wúdí jà ní o àti mùsùlùmí Jerusalem tẹ̀ ń wò yẹn ní Gaza àti kírísítẹ̀nì ibẹ̀ wọ́n jọ parapọ̀ wọ́n jọ ń bá Yẹ̀wúdí jà ní Yẹ̀wúdí náà sì ń jọ ń bá àwọn méjèèjì jà ní ọ̀dà àwọn adínú àdìsí ànábì Muhammad Kaaba Kaaba tí a ti ń lọ sáájì tẹ́ ń wò tá à ń ṣe tàwáfù rẹ̀ ọ sàgbà Jerúsálẹ́mù mọ́sálásí mọ́jọ́lá sọ́dà sọ̀rọ̀ rẹ̀ yìí kàábà sàgbà rẹ̀ lógójì ọdún ogójì ọdún kàábà fi ṣe gíní ló fi sàgbà rẹ̀ torí wọ́n bi ànábì wa Muhammad léèrè tí ẹ bá lọ wo àdìsí hadithi Abu Dharr al-Ghifari radiyallahu ta'ala anhu ó ní kúlìtù ya Rasulallah kẹ́ ẹ lè wo mọ́sálásí yẹn bó ti lágbára tó ló fi jásí kọ́rọ̀ ọbẹ̀ yẹn kàn ọ́ àfi tó bá jẹ́ mùsùlùmí gidi lọ́rọ̀ Masjidil Aqsa ni ọ̀kan ọ́ kúlìtù ya Rasulullah Abu Dharr al-Ghifari ó ní mo ní mo pè owó òjíṣẹ́ ọlọ́run ayyu masjidin udia fil ardi awwal ìwà nabi mọ́sálásí wo gangan gangan ni wọ́n kọ́kọ́kọ́ sórí ilẹ̀ qal anabi fún lẹ́sìn pé almasjidul haram masalasi tó wà ní maka tá n pè ní kaaba òun ni wọ́n kọ́kọ́ kọ́ sí orí ilẹ̀ olùkọ́ abẹ́rẹ́ pé ya rasulallah thumma ay lẹ́yìn masalasi kaaba masalasi wo ló tí wọ́n kọ́ sí kejì qal almasjidul aqsa mọ́sálásí jerusalem yẹn ni èyí tí a kọ́kọ́ kọ́ almasjidul haram tó wà ní maka èyí wọ́n kọ́ sí kejì almasjidul aqsa tó wà ní jerusalem falastin kúlùtù abudar lèkìfárí ó ní mo wá bí ànábì pé kàmkánà baynahuma láàrin mọ́sálásí ti maka àti ti Jerusalem ọdún mélòó ló wà láàrin wọn kọ́ọ̀l anabi wa fèsì pé arba'una sanatan ogójì ọdún ni ló wà láàrin mọ́sálásí méjèèjì anabi wa ń sọ fún pé àyínàmà adirakatika sọ̀láàtù báàd ibikíbi tó bá wà nínú mọ́sálásí yẹn kírun bá bá wọn bẹ́ẹ̀ rí pé o kírun fa innal fadla fi ọlá ìbẹ̀nu masalasi ni tí a bá tún wà lọ wo àdìsí ànábi wa Muhammad tí ìyá wa Maimuna gbà wá ó ní ìyá wa Maimuna ní qultu ya Rasulallah mo ní mo pé ìwọ òjíṣẹ́ Ọlọ́run aftina fi baytil maqdis ṣàlàyé fún wa nípa masalasi tó wà ní Jerusalem ni qal annabi wa sọ fún pé ardul mahshar wal manshar ṣe ilẹ̀ Jerusalem òun ni ardul mahshar táàbà kójọ ń jọ alìkìyàmà ibi eré ilẹ̀ wọn ni wọ́n kó wájọ sí táàbà kójọ ń jọ alìkìyàmà ibẹ̀ ni wọ́n kó wájọ sí. Si tí wọ́n bá wá ní kọ́ máa ná máa lọ ná kọ́ máa àdìjẹ́nà máa là àdìjẹ́nà ibẹ̀ ni wọ́n sọ pé ìwọ lọ ná ìwọ lọ àdìjẹ́nà fasallu fihi ànábì ní tẹ́ bá dé mọ́sálásí wọn ẹ kírun bẹ́ẹ̀ fa inna salatan fihi irú ẹyọ kan tẹ́ bá kí ní mọ́sálásí ni ka alfi salatin fi ghairi ó dàbí ìgbà tẹ́ ẹ bá kírun one thousand ní mọ́sálásí mi ẹ dákun jàmáà níbo la ti ráwọn àdísì yìí nínú súnà nẹ́bí wa Muhammad ọ̀rọ̀ ń kàwá àbí ọ̀kàwá ọ̀kàwá o torí ń bẹ nínú tíra wa ń bẹ nínú tíra wa kódà ẹlòmíì tí wọ́n á béèrè pé tóun ọ̀bá wa lè dọ̀hùn kóun kírun lọ́hùn kí lòun lè ṣe ànábì ní tọ́ bá ara epo epo tọ́ wá gbé fún wa pé epo yìí o ẹ bá ń gbé fáwọn tí ń tanná ní mọ́sálásí nìí kí a máa dá sínú fìtílà mọ́sálásí wọn wọ́n fún ọ náà ládàá bí ìgbà tó dé mọ́sálásí mẹ́mi sẹ́ẹ̀rí pé mọ́sálásí ń lọ́lọ́dọ̀ wa kò sáwádà ń bẹ kò sáwádà ń bẹ ikhwatal iman sẹ́ẹ̀rí mọ́sálásí yẹn mọ́sọ́njẹ̀ jọ kò sẹ́ni tá a bá pè lánàbí ọlọ́run tọ́jà nàbí ọlọ́run tí ò débẹ̀ o kò sáà nàbí ọlọ́run kan tí ò débẹ̀ tó lè mọ́kídìsì wọn kò nabi nábì ọlọ́run kan tí ò dé mọ́sálásí Jerúsálẹ́mù sẹ́ẹ̀sẹ̀rá nábì tó bá wà lásìkò rẹ̀ òun ló ní tá nábì mi è dé nígbà tí ànábì Ìsá ti lọ ànábì wo lọ́kàn ànábì wa Muhammad Muhammad ni ó wà ní torí kò nabi ànábì mi lẹ́yìn ànábì mọ́ tí ó fi dijọ́ alkiyama Muhammad ni ó ní mọ́sálásí yẹn títí ìdíjọ́ alkiyama ẹ wò ó. anabi èkú kèkú láyé tọ́wá ṣètò àwọn ọmọ ogun jẹ́bùlẹ̀ ń lọ ó ní ẹ máa lọ sí eré ilẹ̀ Jerusalem ẹ lọ bá ń ṣe fatiwẹ̀ ẹ lọ gbà tí ó di Islam wọ́n wá fi Usama ibn Zaid anabi fi sọ lórí ikọ̀ ẹni tí ó ń dídì ọmọ ogun ọ̀nìlọ́wọ́ anabi ìjáde láyé àbí Usama ètí gbéra kọ́ máa lọ tá anabi fi jáde láyé nínú iṣẹ́ tá Abubakar kọ́kọ́ wá ṣe ńgbà tó dérí oyè tá anabi lọ tán ni pé àwọn ọmọ ogun tá anabi ṣètò kalẹ̀ tí Usama ń lídìí wọn yìí tá anabi ni wọn wá lọ lè gba Jerusalem yìí ọ̀yá ẹ máa wá lọ ikhwatal iman àwọn mùsùlùmí lọ já gbogbo bẹ̀yẹn lógun wọ́n sì débẹ̀ wọ́n gba àwọn ilẹ̀ wọn ẹ̀mí sàábé tọ́bọ́ síbẹ̀ wọn kò dé ní five thousand sàábé ẹ̀mí sàábé tọ́bọ́ síbẹ̀ yẹn kò dé ní five thousand ẹgbẹ̀rún márùn sàábé tẹ́mi ẹ̀ bọ́ síbẹ̀ wọn nígbà wọn bá lọ wọn bá bọ̀ wọ́n padà gbabẹ̀ láyé aṣáájú wa Umar radiyallahu ta'ala anhu ẹni sì jẹ́ pásítọ̀ bẹ́ẹ̀ kọ́kọ́rọ́ ọbẹ̀ ètò ọbẹ̀ ọfàlẹ́ Umaru lọ́wọ́ ó sì dágbére pé àsọ́ọ̀lẹ̀ tí ń bẹ tẹ́ẹ̀tẹ́lẹ̀ náà ni pé mùsùlùmí ló ní ó di tí lọ báyìí tí èdèjọ alìkìyàmà wọ́n jọ wá fọwọ́ sí wèé wọ́n jọ sáyìn rẹ̀ látìgbà ń níbẹ̀ yẹn ti di ti mùsùlùmí ṣe é mọ̀ pé níjẹ̀ ìjọ mo sọ̀rọ̀ tán pé ta ló nílẹ̀ ṣé lárúbáwá ni àbí Yẹ̀húdí ló nílẹ̀ mo sọ. So, pẹ̀lú ògo ọlọ́run mo tún ní program míì tí tún sọ ní nípa ẹ̀ náà nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ yìí náà mo bá lọ Àbújá láti jẹ̀ta ọ̀rọ̀ yìí náà mo lọ torí ọ̀rọ̀ ẹ̀sìn ni bọ́ ní ọkàn èyí ṣe mùsùlùmí gidi nìtúmẹ̀ ọ̀rọ̀ mọ́sílẹ̀ àtúnṣọ́ ka èmi ó sì kan gbogbo mùsùlùmí gidi ẹni bá ní ọkàn ìwà máa ń tókùtì ọkàn báyìí ìmọ̀ tó kù tí ó kàn ìkọ́tà ìmán ìgbà tí Umaru ti gbàbẹ̀yẹ tó di ti mùsùlùmí àwọn Yahudi ọ̀dákẹ́ wọn ọ̀dákẹ́ wọ́n fẹ́ gbà padà ṣé ẹ rántí mo dákọ̀ yé sàábé tẹ́mi ẹ̀bọ síbẹ̀ wọn nígbà wá di àwọn àsìkò kan tí àwọn yẹ̀wúdí yìí wá dìde wọ́n tún wá gba ibẹ̀ padà ẹni wá jẹ́ àlífà mùsùlùmí níjọ́ náà wọ́n ń pè ní sọláhùdín al-ayubi sọláhùdín al-ayubi tó jẹ́ lórí mùsùlùmí níjọ́ náà kọ̀rẹ́rìn bọ́ bá wà lérí àga tó bá jòkó kò ní ẹlẹ́rìí tí a bá sọ̀rọ̀ ẹ̀rí kò ní ẹlẹ́rìí tí a bá dáwàdà alẹ́ kò ní ẹlẹ́rìí wọ́n wá bí níjọ́ kan pé ah, tó jó lórí wa lánàá kàtẹ́tẹ́sì àìrí ọkọ rẹ̀ rìn àìrí ọkọ rẹ̀ rìn èsì wo ló fún wọn ó ní kẹ́yìfà àbùtẹ̀sìmọ́ báwo ní ti máa rẹ́rìn wal aqsa asir masalasi Jerusalem wọ́n ti kó lẹ́rú ó ní tìmọ̀ rẹ̀ ni tí mọ́sálásí Jerusalem mọ́sálásí Aksọ tí wọ́n ti gbà á ìmọ̀ rẹ̀ ni wọ́n gba mọ́sálásí Aksọ èmi ọmọ rẹ̀ ni kò sí tó lè pa mí lẹ́rìn ìkọ́tàlì amen nígbà tí ó tún sọ̀rọ̀ ó ní wàláhì mo fọlọ́ ń búra inni láàftáhàyè mínàlá ojú tì mí lọ́dọ̀ ọlọ́run an abdesim pé kí n máa rẹ́rìn-ín wa ìkwáni hunalika yu'adhabuna wa yuqtalun àwọn ọmọ ìyá mi ń bẹ ní Palestine yóò àdìyàbù náà wọ́n yóò kùtàlù wọ́n pa wọ́n wọ́n fìyà jẹ wọ́n èmi ọ̀wà wà ń bí ìwà àjòkó yìí máa rẹ̀ rẹ̀ sí ẹ̀mọ̀ pé tí Sàdáùdín Àyùbí ń wí ìtọ́tọ́ sí gbogbo àná ká máa ṣe kíní ká máa lónìí pé kí wọ́n lé kílódé tààrẹ́ rẹ̀ káàdì ẹ̀rí kí la fẹ́ ní àwọn ọmọ ìyá wa ń bẹ ní Palestine wọ́n ń bẹ ní al-Masjid al-Aqsa wọ́n ń pa wọ́n wọ́n fìyà jẹ wọ́n ojú tiẹ̀ ń tì wá láti rẹ́rìn-ín kọ́lọ̀ wọn á ní a ìfi ìyá ń jẹ mùsùlùmí kan ìwọ̀n rẹ̀ ni sàláwò lónìí náà yíbi ló bẹ̀ o wọ́n ní kọ́ rẹ̀ ni ó ní kí lòun fẹ́ rẹ̀ ni sí kéfà àbùtẹ́sìm wal aqsa àsí ọ̀fẹ́ rẹ̀ ni mọ́sálásí àkàsọ́ ní Jerusalem ọwọ́ lọ́wọ́ àwọn tó kó wọlé ń bẹ̀ wallahi inni la astahi min Allah ojú ń tì lọ́dọ̀ Ọlọ́run an pé kí n máa wá rẹ̀ ni wa ikhwani hunaka yu'adhabuna wa yuqtalun àwọn ọmọ ìyá mi níbẹ̀ yẹn wọ́n ń pa wọ́n wọ́n ń ṣe wọ́n sákasàká ibadallah wọ́n tún bá sọ̀rọ̀ ọjọ́ kan tẹ́lẹ̀dẹ́lẹ̀ àyóbí wọ́n bá sọ̀rọ̀ ọjọ́ kan nígbà wọn bá sọ̀rọ̀ ó ní kílẹ̀ ń bá mi sọ yìí ó ní kayfa ní kayfa yatibu li al-farah wa ta'am wa ladhatul manam ọlọ́mọ ìyá mi fọlọ́stínì wọ́n bẹ́ fọlọ́stínì tí wọ́n fi àjẹ wọn ti ń gba mọ́sálásí ẹ wá ní kóúnjẹ ó dùn lẹ́nu mi ẹni kómi ó dùn lẹ́nu mi ẹni kí n máa gbádùn ayé mi lè gbádùn ayé ṣe é sì rántí pé ẹni tó sọ̀rọ̀ yìí pẹ̀lú bẹ́mi rẹ̀ ti kún yìí ṣe é máa pọ́ padà gbá mi padà ó padà gbá o ó padà gbá o ó padà gbá padà lọ́wọ́ Yahudi ibadallah yìí ń pè tàwọn atúnṣáájú wa mo gbé látàrí ànábì bó ti rán Usama mọ́ gbẹ̀dẹ́ yẹn bákàrì bá bákàrì náà mo ti gbé òsàmọ́ dìde mọ́ wá gbẹ̀dẹ́ Umar tí Umar gba kọ́kọ́rọ́ mọ́ wá gbẹ̀dẹ́ yẹn Salahuddin al Ayubi. tó ṣe pòun náà nígbà wọn gbà lọ́wọ́ wa tán òun tó ṣe kí ni ó tún gbà padà Ibadallah àsìkò táwa wá wà ni a wá gbà láàmọ́ tí a lè ṣe sí mọ́ Ibadallah ẹ lọ wọ àdìsí ànábì wa Muhammad nínú ibi tá a ti kírun lérí ilẹ̀ tó lọ́lá jù táwọn bòmí ọ̀fẹ́ lọ́lá jù lọ ayé mẹ́ta ni mọ́sálásí maka mọ́sálásí madina òun mọ́sálásí wa ní jerusalem annabi ní fadlu sọláàtì fi almasjid alharam ala ghairihi miat alf sọláàt bẹ́ẹ̀ bá kírun ní mọ́sálásí maka tá ń pè ní kaaba tá ń pè ní almasjid alharam kẹ́ wá fi wé bòmí ọ̀dà gẹ́gẹ́ bí miati alf hundred thousand ṣé wọn pé jimoh làwọn kí n bẹ́lẹ̀ nínú ìsìn àbí àwọn tó bá kírun ní kaba wọn kọ jimoh hundred thousand ọ̀kan náà ti wá o àmọ́ pé yẹn kí jimoh kaba lẹ́nu láàdá tí ó gbà lérí jimoh miatu alf hundred thousand ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kan níbi táwa tá ń kírun yìí ti ń gba ọ̀kọ̀ọ̀kan ọlọ́nkọ́ kọ́ yọrù sí kàwọn náà fún wa bádàlá ọwọ́ ni wà fi mọ́sálásí bẹ́ẹ̀ bá wá kírun mọ́sálásí mi Madina alfusolat one thousand ni wọ́n kọ̀ pé kí sẹ́mọ̀ pé ti Maka hundred thousand ti mọ́sálásí ànábì one thousand wà fi masjid baitil maqdis tẹ́ bá wá kírun ní masalasi tó wà ní Jerusalem ẹ máa gba hamsumi àti solat five hundred ládàá ẹ dákun ṣé ńgbà tí àdìsí ń wúyi fún wa ṣe mọ̀ pé ń júwe fún wa pé bẹ́ẹ̀ ń àyè wa táti máa ṣe kíni táti máa kírun ẹ̀kọ́tà imam ẹ wò ó àyè yẹn kì ṣàyè yẹ̀wùdí kì ṣàyè àwọn sòyóòn àwọn sọ̀háyínà mo ti sọ̀yàtọ̀ yẹ̀wùdù àti sọ̀háyínà àti ìsirayílì fún yín níjẹ̀jọ́ mo ti sọ ọ̀tọ̀ ní Yehud ọ̀tọ̀ ní sọ̀háyínà ọ̀tọ̀ ní Israel àwọn aláwonú wọn ni wọ́n ń pè ń sọ̀háyínà àwọn náà ń pè ń sọ̀hóyón àwọn ni wọ́n ń da gbogbo ayérú tí wọ́n ń da ayérú yẹn àwọn abnáwò Yakub Yakub gangan fún rẹ̀ ní jẹ́ Israel àwọn ọmọ rẹ̀ wọ́n ń pè ní bànú Israel àwọn fámìlì ní jẹ́ Yahud ikhwatal iman ilẹ̀ yẹn ilẹ̀ àwọn ànábì ọlọ́run ni ànábì tí bá ń lògbà lọ́wọ́ ní ní ànábì Dawud alayhi salatu wassalam olùbẹ̀ sẹ́ẹ̀mà pọ́mọ ànábì Dawud ní Sulaiman alayhi salatu wassalam òun náà lòbẹ̀ ó sì kọ́ ibẹ̀ ó tún kọ́ Sulaiman tún kọ́ nínú tí ń dá wa lálẹ́ wọn ń pè kí ni haikalu Suleiman tí ń tí ń lábẹ́ mọ́sálásí àwọn sì bẹ́ẹ̀ wù. Suleiman kọ́bẹ̀ yẹ aleyhi salatu wa salam ọwọ́ abẹ lọ́hùn níbẹ̀ yẹn fún nǹkan ti ilé rẹ̀ yìí tí toli ṣe mo wá mo fún yusadifu hukmak ìdájọ́ tí ma ṣe lérí ilẹ̀ kọ́ máa ṣe déédé ìdájọ́ ọ̀wọ́ lóhun àwọ́kọ́ tí mo bẹ̀ ọ́ nù ẹlẹ́ẹ̀kejì tí mo wá bẹ̀ ọ́ wa mulkan la yanbaghi li ahadin min ba'di ọlá tí ń lò tẹ́nìkan tó lórí ẹ̀mọ́ lẹ́yìn tèmi mo bẹ̀ ọ́ èwo tí wàá bẹ̀ ọ́ mo wá bẹ̀ ọ́ ọlọ́run pé nìkẹ́ni kò ní wá mọ́sálásí yìí tó bá wá kírun mọ́sálásí yìí tó kírun níbẹ̀ tó kírun bẹ́ẹ̀ illa kharaja min dunobe àfi kẹ́niyàn parí ìrun bẹ́ẹ̀ ń kọ́ wá jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ tọ́sẹ̀ kàyẹ́wómín wàlẹ̀dẹ́tì kò mọ̀ tí ò wá ní lẹ́sẹ̀ kan lọ́rùn mọ́ bí ijọ́ tíya rẹ̀ bí nǹkan kẹta tí sùlẹ́mánà tọrọ ní àyè òun nù àkọ́kọ́ pé ń bá dájọ́ kọ́ máa ṣe déédéé ìdájọ́ ọlọ́run ìtumọ̀ ẹ̀ ni pé kó má fìfẹ́ ẹnu dájọ́ sẹ́mọ̀ pọ́pá ní Suleiman tó sì darí gbogbo ayé ẹlẹ́ẹ̀kejì ọlátẹ́nìkan ò ní lò mọ́ kọ́lọ́hún ojú wọn máa lò ọlá tó ń bá lò kẹ́nìkan tó máa lòrò ọlá wọn ti ìdíjọ́ àlìkìyàmá ẹlẹ́ẹ̀kẹta wà ní pẹ́ẹ́nìkẹ́ni tó bá dé mọ́ṣáláṣí tó bá fi lè kírun níbẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ pátá kọ́lọ́hún mójú kó gbogbo ẹ̀ kọ́ dàbí ijọ́ tí ìyá rẹ̀ bí anabi wa Muhammad ni wọ́n sọ pé gbogbo tọ́tọrọ yìí wọ́n fún ní gbogbo ẹ̀ àfẹ́yọ̀ kan bẹ̀ ni wọ́n fún èwo ni wọ́n fún bẹ́ẹ̀ èwo ni pé tọ́ba débẹ̀ tọ́ba kírun kọ́ bọ́nu gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ijọ́ tí ìyá rẹ̀ bá ṣe kíní. tọba bí wọn fún suleimana ta ni wọ́n wá fún annabiwa muhammad man hajja wọ́la mu yẹ́ rikun wọ́la mu yẹ́ sọ ada ka yau mi wọ́la dẹ́tí hu ọmọ ẹni bá sáájì tí ó wùwá sí náà lọ́wọ́ tí ó ti jàndùkú lọ́wọ́ yóò wá darí dé ní yóò ti yà rẹ̀ sí kíní àmọ́ méjì yókù wọ́n fún suleimana. ọlá tí sulemanu lu ẹnìkan olóró ẹ bá kọ́dá jọ ànábì fẹ́ lórí ànábì padà ọlọ́mọ ìyá mi sulemanu ti tọrọ ọrọ̀ láì wọ́n jẹ́ ń lò ó tọrọ àdúrà tiẹ̀ ti gbà kí n má ba gbígbàdúrà rẹ̀ jẹ́ ànábì padà kò lóró ọláwọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà gbogbo ẹjọ́ tí sulemanu bá dá ń ṣe déédé tọ́lọ̀ kí o sì kíni kọ́dá amẹ́kẹta ń wò ìbádàlá àwa mùsùlùmí ni wọ́n fún fẹ́ tọ́ba sáájì tí ò sáájì jẹgẹjẹgẹ lónìí opportunity ìbádàlá mọ́sálásí yẹn àwa mùsùlùmí la ní torí gbogbo ànábì ọlọ́run mùsùlùmí ni wọ́n àwa sì lànábì wá gbẹ̀yìn tó ní mọ́sálásí ṣé ẹ̀ mọ̀pá ànábì ń júwe fún wa pé a gbọ́dọ̀ kó gàárì kálá fẹ́ sẹ́rìn àjò àfi pé táàbà lọ ọ̀nà mẹ́ta ìrìn àjò ọmọ fẹ́ lọ lè sin mẹ́ta nìyẹn ti lọ sin ó lè lọ ìrìn àjò olúyín kọ́ lọ kó mọ́ kọ́ lọ sí àmọ́ní àjò tó gba ládá lérí ẹ̀kọ́ sèbádà ọ̀nà mẹ́ta ṣẹ̀rí àfilélẹ̀ ẹ gbọ́dọ̀ di gàárì pẹ̀lú lọ́rin àjò mọ́sálásí mẹ́ta ni ẹ e máa lọ àkọ́kọ́ masjidi hada masalasi min madina wal masjidi haram masalasi maka wa masjidi aqsa masalasi jerusalem bẹ́ẹ̀ni a máa lọ bíjásí pé ẹ̀ntọ́ bá lájí tó dé maka tó dé madina ọ̀yọ́ dé tọ́lára mọ́sálásí tànàbì ni a máa dé ni nígbà nábì ni a máa débẹ̀ ọ̀hún kí ìtumọ̀ rẹ̀ àwàlání àwàlání ìbádàlá ìbádàlá ah. mọ́sálásí yẹn mo sọ fún yín lẹ́ẹ̀kan pa nábì yẹn náà ọmọ ogun Usama pé kí wọ́n lọ gbàbẹ̀ wọn ilẹ̀ Ìsìlámù ni Usama yìí lọ́tà nábì fi jáde láyé abákàlẹ̀ gbé Usama pé lọ. Usama wá lọ ẹ̀mí sàábé tọ́bọ́ síbẹ̀ kò dín lẹ́gbẹ̀rún márùn-ún níbi àwọn agbábẹ̀ yẹn ọwọ́ ajá yẹn Umaru tí wọ́n lọ lè sí ibẹ̀ wọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ṣẹlẹ̀ ní ọ̀nà kí mo pè lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tọ́lá nàbì tí wàá jáde láyé ọdún mẹ́ẹ̀ẹ́dógún ti kọjá fifty years tá nàbì jáde láyé ni wọ́n tún gbàbẹ̀ nígbà àwọn agbábẹ̀ Umaru wá rántí pànàbí ti sọ láì mọye ìgbà pé ibi yìí wà yìí ni ẹ sì ń padà ń bọ̀ wá gba ibẹ̀ tọ́ láyé àwọn ànábì ọlọ́run ni nígbà tí Umaru dé lẹ́jọ́ náà Umaru wá rántí ọ̀tá náà sọ pé mọ́sálásí lẹ ní o ẹ sì ń padà ń bọ̀ wá gbàbẹ̀ mùsùlùmí ló o ń padà ń bọ̀ wá bóun lá sí lé ní ọ̀dà bá nàbí ọ̀bá wá sí láyé má làdáni ànábì tó bóyá ọ̀dà ànábì ti síwọ́ sẹ́ lòun náà ni Muhammad òun ń pè òun fún òun ò tún pè fẹ́ lómi mọ́ bìlánù ni ó bìlánù lè hábàṣì ló fi já sí pé ọ̀rọ̀ tí àwọn èèyàn máa ń sọ ń gbà mí kò lálàáfíà yàmà pé wọ́n mùsùlùmí wà áfíríkà rárá wọn tẹ́bá ní wọ́n mú wá nàìjíríà yìí lè jiyàn àmọ́ wọ́n mú wá áfíríkà ọkùnrin àjọ bẹ̀rẹ̀ pẹ̀lú wọn wọn mùsùlámù wá bẹ àjọ pẹ̀lú wọn ni tọ́rẹ́ nìkan àwọn tí ó ju bìlá lọ ló ń kà nínú àwọn sàábí wọ́n jọ bẹ̀rẹ̀ ìsìlámù pẹ̀lú bìlá náà ni nínú foundation member lòun náà áfíríkà bíi tiwa tó dúdú bíi tèmi yìí náà bìlá nígbà tí wọ́n gbé ìsìlámù ẹ̀sìn ọmọlúwàbí ni ọmọlúwàbí níbi la wọ́n ti fúri ọdún ọmọlúwàbí nígbà náà bí síwọ́sẹ́ ó ní bí òtún pẹ̀lú bẹ́ẹ̀ ní sámá wọ́n máa ti ń pèrò ní ọ̀gá náà wọ́n lá bá gàlejò àlífà ó ní ọwọ́ àlàdá ní tiẹ̀ gba ọmọ ọdún àlífà ó ní ọwọ́ àlàdá ní tiẹ̀ àlàdá ní ànábì lòun jọ wọn àgbà Jerusalem tí ọmọ ọdún wọn ni tọ̀bílá anábì sọ pé àgbàbí àwa àgbàbí anábì ọ̀wá sí láyé mọ́ wọ́n á pe ìrúbọ tí pèrún láyé anábì nígbà tí pìlá pèrún gbogbo ẹni tó wà bẹ̀rẹ̀ ti Muhammad bí ìgbà tá anábì tún wà láyé ni àwọn mùsùlùmí ń sunkún dùn lójú ọ̀nà ni ń sunkún pa anábì lọ wọ́n sì ń sunkún pa tún gba bí tá anábì sọ pé àgbà bìlá pèrún jọ náà nígbà bìlá pèrún ń tán kò pé mímọ́ tó fi lọ́ bọ́lọ̀ ààyè òun ló ti pèrún gbẹ̀yìn lẹ́yìn yìí tí ń pe Mádínà bá nàbí ibẹ̀ wọn ló ti ti pèrún lẹ́yìn ọdún ẹ̀ẹ́dógún sóhun lẹ́wà máa pìtàlé ni pé kò jẹ́ ti wá má bẹ́ẹ̀ gbà lọ́wọ́ wa kò ṣe é sí o kò ṣe é sí sẹ́ẹ̀sì rí wọ́n dápọ̀ àwọn tó kú bẹ̀rẹ̀ mùsùlùmí tẹ̀mẹ̀rẹ̀ bọ́ síbẹ̀ wọn gba wọn gba bẹ̀rún lọ́wọ́ wọn jò ní kìí sí ìtọ́jú ní ìtòsí gíbi jọ́njọ́ ní wíwọ́ ó lé 15,000 mùsùlùmí bádàlá bẹ̀yìn isáyàwọ̀dà ká máa pìtàn gbogbo tí mo sọ kalẹ̀ yìí nìsín ṣé ọ̀rọ̀ tán ni sọ̀rọ̀ tàn yẹ̀wúdí ni ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ̀ bí mo sọ kalẹ̀ bí ti anabi sọ báyìí anabi sọ báyìí nígbà tí ti ń bá bọ̀ látẹ̀kọ́ gbogbo tá a kó papọ̀ nù tá a fi rí pọ́lọ̀ ń ṣe kíní ọkàn wá ọkàn wá sẹ́rẹ́ àwọn eléyìí ń ṣe bí wọ́n ti ń ṣe tá a bá wò tán tá a sì wò ẹ̀sìn bí ẹni fẹ́ sọ ẹ̀bi di àrè tó fẹ́ sọ àrè di ẹ̀bi rìdúnà. ليتبعوا نور الله بأفواهه ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون بعد الله ibi tẹ́ ń wòye ó lè pẹ́ ó lè yá o ọ̀rọ̀ ànábì ọ̀sẹ̀lẹ̀ o ogun tá a jágbẹ̀yìn láyé táyé ó fi gbẹ gbogbo ó fi dojúrú ibẹ̀ ń ìbẹ̀hún ni annabi ni la taqumu as-sa'a hatta yuqatila al-muslimuna al-yahuda fayaqtuluhum al-muslimun hatta yakhtabi'a al-yahudiyyu min wara'i al-hajar wash-shajar anábìrì lọ́wọ́ yá ìjà ńlá padà ṣẹlẹ̀ ìjà tí ó ṣe yamúyamù ìsìn bọ̀ ibẹ̀ wọn náà ni ó ti ṣẹlẹ̀ òkè é sì bomi o anábìrì àti àmọ́ òní dé àfi kíjà ńlá ṣẹlẹ̀ ń bẹ̀ wọn bíjà ńlá yẹn bá wá ṣẹlẹ̀ ń yẹn tó bá ṣẹlẹ̀ ń ipa mùsùlùmí wa ká yẹ̀wúdí wọ́n máa ń pa yẹ̀wúdí àwọn yẹ̀wúdí yẹn wọ́n máa sá ma sá wọ́n ma gọ ipò ni wọ́n ma gọ sí wọ́n ma gọ sí wàrá alhajar wa shajar ẹ̀yìn òkúta àtẹ̀yìngi fọyẹ̀kúrù alhajar awi shajar òkúta tí a bá gọ sẹ́yìn ẹ̀ yóò máa sọ̀rọ̀ igi tí a bá gọ sẹ́yìn ẹ̀ yóò máa sọ̀rọ̀ kí ni ọmọ yóò rí ya muslim ya abdallah mọ́kànlá musulmi mo pè Abdullahi ẹrú ọlọ́run hádá yahudi yun khalfi yahudi kan ló gbọ́ síbi wá pa á mo fi ní ìjà abẹ́hùn níjẹ̀jọ́ tí ń sọ̀rọ̀ mo lóyún yóò máa kọ̀ntínú ní kì í tán mo sọ ìjẹ̀jọ́ mo ní ní abẹ́lé yìí bá dàrú omi ò ṣe kíní mi ò dé torí ìjà jágbẹ̀yìn ibẹ̀hùn láti ìjà tá ní fi dé ibẹ̀hùn náà ni. àwọn jí àtàwọn òkúta máa pariwo pé yahudi ń bẹ́ẹ̀ wọ́n pa ilẹ̀lgọ́rọ̀kọ̀d igi ẹyọ kan ní òní síbẹ̀ igi oní wọn ń pè ní igi gẹ́rọ̀kọ̀d sẹ́ríkì gẹ́rọ̀kọ̀d òun ọ̀dàlẹ̀ yóò gbàbọ̀dì òun ò ní sọ gbogbo yẹ̀wúdí èyí tá ń ká díìsì fún ọ tó gbà bàbá sọ̀rọ̀ àdíìsì fún ọ ọ lọ gbọ́ o ó sì rí pọ́lá làáfíà o àmọ́ ọgbà kí lẹ́ẹ̀ sèé àìsọ fún ọjọ́ tó ọlọ́gbà pé a ní tí a ṣe ọlọ́run ló ní tí ó sì àwọn yẹ̀wúdí gbàdísì yìí gbọ́ ìwọ̀tọ́ gbàdísì yẹ̀wúdí gẹ́ gbàdísì yìí gbọ́ gbogbo ìlú wọn igi gárkọ̀dì ní ẹ̀mí káàkiri wọ́n gba igi ohun kan wọ́n bẹ̀rẹ̀ sí pé káàkiri gbogbo ìlú torí wọ́n mọ̀ pé igi tí ó ní sòfófó ọ̀dà ẹ máa gbé ohun ìkọ́tà ìmẹ́rin ètò ìmọ̀kìdìsì ní o Jerusalem rí o wọ́n fẹ́ bí yín léèrè ọkàn wá àbí ọkàn wá àwọn kírísítẹ́nì gan ọkàn wọn o torí wọ́n ń pa àwọn náà ń bẹ́ o Allahumma izza al-islam wal muslimin wa adilla ash-shirka wal mushrikin wa dammir a'da'aka a'da' ad-din wansurna nahnu ibadaka al-muwahhidin amina ya rabbal alamin الحمد لله جل جلاله وأشهد أن لا إله إلا الله أدم سلطانه وأشهد أن محمدا عبده ورسوله اللهم يا منزل الكتاب ومجري السحاب وسريع الحساب وهازم الأحساب adúpẹ́ fọ́lọ́run kí ọlọ́run ìgẹ́ ọlọ́run kọba nábi wa Muhammad kọ́tàl iman ìjá bẹ̀rù ọlọ́run bá mi níyà yíwa lèdínà àmàmì ẹ̀yìn tẹ́ jẹ́ mọ́mí ìtẹ́kùnlá ìbẹ̀rù ọlọ́run wa qulu qawlan sadida tó wa yaghfir lakum dhunubakum àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ bá ṣẹ̀ ọba mi fi yé jìn wa man yuti illaha wa rasulahu pẹ̀lú tó bá tẹ̀lé lọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ faqad faza fawzan adima èrè jẹ́ tí ó lágbá òun ni ó jẹ́ kọ́tẹ̀ iman kí ni ojúṣe tiwa lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí àwọn olóòjẹ́ bá ṣe torí pàdé nàbí wa Muhammad in sọ fún wa pé mathalul mu'minina fi tawaddihim wa tarahumihim wa ta'atufihim mathalu al-jasadi al-wahid idha ishtaka minhu udwun tada'a lahu sahirul jasad bis-sahari wal-huma bis-sahari wal-huma anábì lápèjúwe àwọn mùmìnì fi tawaddihim níbi kí a máa nífẹ̀ẹ́ ara wọn wa tarahumihim kí a máa láàánú ara wọn lójú wa ta'atufihim kí a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bára wọn lò mathalu li jasadi alwahid ó dàbí ara ẹyọ kan ṣoṣo ni gbogbo mùsùlùmí ayé dàbí ara ẹyọ kan ṣoṣo idha shaka minhu udh bẹ́ẹ̀rì kéka bá rí nira lára ara tàdá àlẹ́hù gbogbo ara yòókù dáhùn sáìrì jasad ara tó kọ́ dáhùn bí sáàrì wal huma wọ́n máa ṣàìsùn wọ́n máa ṣìbà sí ẹ̀mọ̀ pé tùmọ̀ ẹni pé tá a bá jẹ́ múmi ní òdodo gbogbo àwọn ọmọ ìyá wa múmi ní tọ́wọ́ lọ́hùn yẹ bí nǹkan bá sí wọn ó yẹ kó ṣe kí kó ṣàwọn náà dèdè àsìkò báyìí lánàá mo wà lábújá a lọ ṣe press conference lórí ọ̀rọ̀ kan yìí náà ni gbogbo ulama òṣèríà àwọn àfóṣèríà nàìjíríà tá a péjọ síbẹ̀ lánàá lóòtẹ́ẹ̀lì ńlá kan tá a lè sọ stáǹdì nàìjíríà àti mùsùlùmí nàìjíríà lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí nínú kókó mẹ́rin tí a sọ tí gbogbo òwe ìròyìn sì ti gbé wọn lérò pé wọ́n ti gbé lẹ́nìí ìròyìn ó ti gbé káàkiri ayé lénìí báwọn ìjòkó àwọn afọ́nsẹ́ríà nàìjíríà náà jòkó òun ni pé ọ̀ràn ìyàwó mùsùlùmí ní ká ṣàdúà fáwọn ọmọ ìyàwó tó wà ní Gaza kọ́dà àdúrà tá a máa ṣe gan àdúrà wọn kọ́ fún àwọn tí èyí ṣe mùsùlùmí náà tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì tí wọ́n wà Gaza torí pé ẹ̀mí lèmi tiwọn náà kọ̀dá akẹ́mi wọn máa ṣòfò ẹ gbọ́dọ̀ máa ṣàdúà fáwọn ará Gaza ọlọ́run kó ṣe kí ni kọ́bọ̀ wa dóòlà wọn gbogbo àwọn Gaza ọlọ́run bá wa dóòlà wọn. ẹlẹ́ẹ̀kejì kájọ yẹ gbogbo èèyàn péjà tó wà nílẹ̀ yìí ìjà Fọlọ́sítìnì ìjà mùsùlùmí sí kírísítẹ́nì kọ́ o ìjà pé àwa la nílẹ̀ èyí tẹ́ nílẹ̀ káwa jẹ́ wọn ayé mùsùlùmí rẹ̀ kan náà pé ìtọ́kà ń bẹ òun ni mọ́sálásí àkìsọ́ tó ṣe kí ni tó wà níbẹ̀ tó gbogbo mùsùlùmí ni àmọ́ káwọn kírísítẹ́nì ilẹ̀ yìí tá à ń jọ ń gbé bí kí a má rí rí pé àwa pẹ̀lú àwọn là ń ṣe kíni là ń jà àwa àwọn ọjà tó láwọn tá à ń bìjà táwa ń pariwo yìí náà kírísítẹ́nì náà pọ̀ láàrin tiwọn náà ó yẹ káwọn náà ó sọ̀rọ̀ papọ̀ pẹ̀lú wa láti kọ́ tí yẹ̀wúdí ṣe fọ́mọ ènìyàn ni gẹ́gẹ́ bá a ti rọ́gọ́rò èèyàn lamẹ́ríkà tá a rọ́gọ́rò èèyàn ní France taarọ́gọ́ èèyàn ní Italy taarọ́gọ́ èèyàn ní Germany taarọ́gọ́ èèyàn káàkiri ayé tí wọ́n ń jáde tí wọ́n ń bíjà ìjọmọ nìyẹn àlìsàníyà wọ́n ń bíjà ìjọmọ nìyẹn pé tí Yahudi ní bẹ́ẹ̀ ló kò tó yẹ káwa náà wà lẹ́yìn náà ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú àdúrà ti sọ yìí á wà á ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ipá bá ká lówó á ràn wọ́n lọ́wọ́ lórí pé ntípa wá ká lówó rè ètò ibi táwọn adáwó sí wọ́n ti sọ páwọn mọ́sálásí kọ̀ọ̀kan bí a bá nítumọ̀ pẹ̀lú àwọn jàmọ́ ìmáàmù tọ́lámánà tí a bá gbà wọn ó ṣètò owó yẹn ó ti dé Palestine embassy tó wà ní Abuja gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àfa àṣẹríà pàkíyèsí ìjọba Nàìjíríà wípé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tíjọba náà ò ní bojú òyìn sí láti rẹ́síkíù àwọn tó jẹ́ ọmọ ènìyàn tó wà nílùú wọ́n sì pàkíyèsí ìjọba amẹ́ríkà náà péjọba amẹ́ríkà kò dúró déédéé bẹ́ẹ̀ ni kò sì ṣe dáadáa ó sì lòdì sí ìtọ́jú ọmọ ènìyàn ó lòdì sí òkúùkù insan human rights ní amẹ́ríkà ṣe lòdì sí tí ọ̀dọ̀ yẹ kó bẹ́ẹ̀ àwọn kókó tá a sọnù ọwọ́ abẹ́lẹ́ ọ̀hún níparí àdúrà wa níparí kútúbà wa ọmọ ìyá wa ní Palestine ọlọ́mọba dúró tì wọ́n ọlọ́mọba wa dúró tì wọ́n Allahumma la tarfa lil yahudi fil Quds raya wala tuhaqqik lahum fi Gaza gaya Allahumma aghith ahla al-Quds wa ahla Gaza wa ahla Palestine ajma'in Allahumma ashdud azrahum اللهم اربط على قلوبهم اللهم انشر السكينة عليهم اللهم أنزل عليهم دفئا وسلاما وأمنا وأمانا اللهم تقبل شهداءهم واشف مرضاهم اللهم ارحم الأمهات الثكالى منهم والأرامل اللهم ارحم شيوعا ركعا وأطفالا رضعا وشبابا سجدا اللهم عليك بالصهاين المعتدين ومن والاهم وساعدهم اللهم شتت شملهم وبدد قوتهم وفرق جمعهم اللهم أرنا فيهم آثار وأجائب قدرتك اللهم مزكهم شر ممزك يا رب العالمين اللهم آصهم عددا واقتلهم بددا ولا تغادر منهم أهدا اللهم لا ترفع لليهود في القدس وقصرايا ولا تحقق لهم في فلسطين غاية ولا تحقق لهم في فلسطين غاية ولا تحقق لهم في فلسطين غاية اللهم اللهم افرحنا بالنصر إخواننا على عدوهم وعدونا يا رب العالمين اللهم إننا فقراء لرحمتك محتاجون لعفوك ومحتاجون لعونك فإن أجست أبداننا أم مشاركتهم فاقبل اللهم دعاءنا بنصرهم يا رب العالمين يا رب العالمين ربنا عليك توكلنا وبنصرك تأملنا وإلى بابك توجهنا فلا تخيب رجاءنا يا رب العالمين اللهم نصرك اللهم نصرك اللهم نصرك اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصرنا نان عبادك الموحدين امين يا رب العالمين امين يا رب العالمين اللهم اهدنا فيمن هديت وآفنا فيمن آفيت وتولنا فيمن توليت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 وعلى آل إبراهيم إنك حميد مجيد ويا فوز المستغفرين ويا سعادة التائبين والحمد لله رب العالمين والصلاة